hallelujah ẹ jẹ́ ká yin olúwa lógo orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti life world èyí tó jẹ́ ẹ̀ka ti iléeṣẹ́ ìránṣẹ́ ti bmaa èyí tó wà ní nàìjíríà sí ògo ọlọ́run àwọn fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè yìí sí ní ọmọdé lágbà wa lọ́kùnrin àti lóbìnrin wa ibikíbi tí a ti ń gbọ́ wa ní orúkọ Jésù Kristi. Láti bí ọ̀sẹ̀ mélòó kan la ti ń kọ́ ẹ̀kọ́ lábẹ́ ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a pè àkórí ẹ̀ ní kí ni àǹfààní tí Ọlọ́run ń lo ìpọ́njú láti jásí fún ayé mi àbí kí ni àwọn àǹfààní tó wà nínú ìpọ́njú tí Ọlọ́run ń lò fún ayé èmi àti ìwọ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí Kristẹni gẹ́gẹ́ bí ẹni tó ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ̀ ká tó lọ sínú ká tó máa tẹ̀síwájú náà ọ̀rọ̀ inú iṣẹ́ ìránṣẹ́ òní màá fẹ́ rọ̀ wípé ẹ jọ̀wọ́ ká tẹríba fún àdúrà bàbá wa àti Ọlọ́run wa àwa gbé yín ga torí wípé ẹ̀yin ni Ọlọ́run a torí pé ẹ jí padà bàbá gba ọpẹ́ wa Ọlọ́run ọ̀rọ̀ a pèpè yín ní wákàtí yìí a fẹ́ kẹ́ bá wa sọ̀rọ̀ a fẹ́ kẹ́ tan ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí ọkàn wa a fẹ́ kẹ́ ṣe kẹ́ ṣe àbẹ̀wò sí ayé wa àti pàápàá gbogbo ohun tí a lè máa là kọjá kẹ́ jẹ́ kó yé ìdí ẹ̀gbọ́n tó fi ń ṣẹlẹ̀ sí wa kẹ́ jẹ́ kó yé wa àti nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí ká di aṣẹ́gun kórúkọ yín kó sì di àyìnlógo inú ayé wa àwa dúpẹ́ torí ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa ni a gba àdúrà àmín ẹ rí i pé ní ìjẹ́jọ́ ibi tí a dánu dúró ibi tí a dánu dúró sí òní wípé ìpọ́njú a máa jẹ́ ká ṣàkíyèsí àkíyèsí ara wa a máa jẹ́ ká máa ṣe ìdánwò ara wa pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run bóyá àti ẹ̀ ti ní ọ̀nà kan àbí lọ́nà mìíràn àti ṣe lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run bóyá torí ẹ̀ ni a ṣe ń la ìṣòro tàbí ìpọ́njú la ṣe ń là kọjá lónìí yìí lágbára Ọlọ́run a máa tẹ̀síwájú nígbà tá a máa kẹ́kọ̀ọ́ ẹ̀ ló lá máa kẹ́kọ̀ọ́ sí nígbà tá a máa tẹ̀síwájú láti máa wo àwọn kí ló lè fà á àbí kí làwọn nǹkan tí jẹ́ pé Ọlọ́run lè lo ìpọ́njú wa kí ló lè lò wọ́n fún. A máa tẹ̀síwájú lórí tí mo pè, tí mo pè ní ìpọ́njú a máa ṣe, a máa tú àṣírí ìgbéraga nínú ọkàn wa. Ìpọ́njú a máa ṣe, a máa tú àṣírí ẹ̀ṣẹ̀, a máa tú àṣírí ẹ̀ṣẹ̀ tí à pè ní, tí à ń pè ní ìgbéraga. ó máa ń tú àṣírí rẹ̀. Ẹ rí, a ká mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ lónìí, tí ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí a ń là kọjá lónìí ìbí ìpọ́njú tá a bára wa nú ẹ̀ àbí tá a lè máa là kọjá ẹ rí i pé ohun tó jẹ́ tó jẹ́ okùnfà ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà òun ni nígbà tí a bá ní ẹ̀ṣẹ̀ ìgbéraga nínú ayé wa àbí ní ọkàn wa ẹ kíyèsí ntọ́rọ̀ Ọlọ́run sọ láti níwèé ìwé ìwé òwe orí kẹtàlá ẹsẹ̀ ìkẹwàá ìwé òwe orí kẹtàlá ẹsẹ̀ ìkẹwàá bíbélì wípé ó ní ó ní nípa ó ní nípa ìgbéraga ó ní ìjà gídíjàgan àbí ìjà a máa wá ẹ jẹ́ ká wo Ọlọ́run yìí dáadáa láti inú ìwé òwe mo fẹ́ dẹ́ kàkà mo fẹ́ kàkà fún wa ìwé òwe orí kẹtàlá yẹn ẹ jẹ́ ká wò ìwé òwe orí kẹtàlá láti ẹ jẹ́ ká kíyèsí ẹsẹ̀ ìkẹ ẹsẹ̀ ẹsẹ̀ ìkẹwàá ń bẹ̀ orí kẹtàlá ẹsẹ̀ ìkẹwàá ìwé òwe bíbélì wé wípé ó ní nípa kìkì ìgbéraga ní ìjà tí ń wá ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ẹni tí a ń fi ìmọ̀ hàn ni ọgbọ́n wà. Ó ní nípa ìgbéraga, nípa kìkì ìgbéraga ní ìjà tí ń wá, ṣùgbọ́n lọ́dọ̀ àwọn tí a ń fi ìmọ̀ hàn ni ọgbọ́n wà. Ẹ ké hallelujah. Ẹ rí i wípé àwọn tí ìgbéraga máa ń fa ìjà ní gbogbo ìgbà ni. Ẹ rí i pé tí èèyàn bá ń jà, tó bá jẹ́ oníjà ní gbogbo ìgbà, ẹ jẹ́ ká lọ kíyèsi ẹ rí i pé irú èèyàn bẹ́ẹ̀ á jẹ́ ẹni tó ní ìgbéraga ni á jẹ́ á máa rò pé òun nìkan náà ni òun ló mọ̀ ọ́ sọ òun nìkan ló mọ̀ ọ́ gbọ́ òun nìkan náà ló tóbi ju gbogbo àwọn èèyàn lọ kò lè fi ara ẹ̀ sí abẹ́ ẹ̀ bá wí ẹnikẹ́ni nípasẹ̀ bẹ́ẹ̀ a máa bá gbogbo èèyàn jà bíbélì wípé irú èèyàn bẹ́ẹ̀ irú ìwà ìgbéraga bẹ́ẹ̀ òun ló máa ń fa ọ̀pọ̀lọpọ̀ ìjà tá à ń rí tí a lè máa tọwọ́ ara wa bọ̀ bóyá nínú ilé ọlọ́run ni o bóyá nínú ìdílé wa ni o láàrin ọkọ síyàwó bóyá láàárín àbúrò ẹ̀gbọ́n àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn tó máa ń fa ìjà wọ̀nyí òun ní ìgbéraga. Ìmí ta tún lè rí, òun ni wípé nínú ìwé, nínú ìwé, ìwé yẹn bákan náà ni orí ìkọkànlá ẹsẹ ìkejì. Ìwé, ìwé òwe orí ìkọkànlá ẹsẹ ìkejì. Bíbélì wípé ó ní ǹjẹ́ ará, mo, mo, mo yìn nítorí, ah sorry, ẹ má bínú ẹ jọ, ẹ jọ ẹ má bínú. ẹ má bínú ìwé ìwé òwe orí kọkànlá ẹsẹ̀ kejì ó ní bí ìgbéraga bá dé nígbà náà ni ìtìjú dé ṣùgbọ́n ọgbọ́n wà pẹ̀lú onírẹ̀lẹ̀ ẹ̀kẹ́ hallelujah ó ní bí ìgbéraga bá dé nígbà náà ni ìtìjú dé ẹ rí i pé ìgbéraga máa fa ìtìjú ìgbéraga máa fa kíni o a máa fa ìtìjú a máa mú ìtìjú ohun ìtìjú a máa mú dé báni ṣùgbọ́n tá bá yàn láti lè jẹ́ onírẹ̀lẹ̀ ẹ rí i pé Bíbélì wípé ọgbọ́n wà pẹ̀lú wa. Bákan náà ni ìgbéraga. Ó máa ń jẹ́ kí ènì-- ó máa ń mú ènìyàn, ó máa ń já ènìyàn wálẹ̀ ni. Nínú ìwé òwe bákan náà yẹn, nínú ìwé òwe orí, orí ìkọkàndínní ọgbọ̀n, ìwé òwe orí ìkọkàndínní ọgbọ̀n, ẹsẹ ìkẹtàdínní ogún. Ẹ jẹ́ ká wo nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Orí ìkọkàndínní ọgbọ̀n, ẹsẹ Bíbélì wípé ó ní ìgbéraga ènìyàn yóò rẹ̀ ẹ́ sílẹ̀ ṣùgbọ́n onírẹ̀lẹ̀ ọkàn ni ni a yóò gba ọlá. Onírẹ̀lẹ̀ ọkàn ni yóò gba ọlá. Ìgbéraga ènìyàn yóò rẹ̀ ẹ́, yóò rẹ̀ ẹ́ sílẹ̀. Ẹ rí, ẹni tó bá ń gbéraga, Ọlọ́run máa ń járó èèyàn bẹ́ẹ̀. Ó máa ń já wọn, sílẹ̀ lẹ́ẹ̀ ni. Àwọn tó bá ń gbéraga wọn kì í ní ìgbéga. Àwọn tó bá ń gbéraga wọn kì í lè tó nǹkan kan. Àwọn tó bá gbéraga wọn kì í rìnrìn àjò tó, ìrìn àjò tó, tó jìn, ìrìn àjò fún ọ̀nà tó jẹ́ pé ó jìn réré. Ọlọ́run ṣe ń kì wá nílọ̀ wípé níwèé inú ìwé Lúùkù orí kẹrìnlá ẹsẹ̀ kọkànlá Jésù Kristi ń kì nílọ wípé ẹnikẹ́ni tó bá gbé ara ẹ̀ ga òun la máa ṣe kí ni o òun la ó rẹ̀ sílẹ̀ mo gbàdá pẹ̀lú orúkọ Jésù àrùn ìdẹ̀ni rẹ̀ sílẹ̀ o ẹ̀ẹ́n Ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga ṣùgbọ́n ó júbà àwọn oníkéni o àwọn onírẹ̀lẹ̀ ó fi ọ̀pọ̀lọpọ̀ orí ọ̀fẹ́ ó fi fún àwọn onírẹ̀lẹ̀ ìwé Jákọ́bù òun ló sọ yẹn ó ní ẹ rárá yín sílẹ̀ níwájú Ọlọ́run ó ní ẹ kọjú ìjà sí yóò sì sá níwájú yín ìwé Jákọ́bù nìyẹn orí kẹrin ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkeje ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti ìdààmú tá à ń là kọjá ó máa ń fi hàn bóyá a ní ìgbéraga àbí a kò ní torí ìdí èyí ẹ a láti kíyèsí pé a nílò ọlọ́run tá a bá ti wà ní ìgbéraga a nílò ọlọ́run nínú ìpọnjú wa a láti kíyèsí pé bó bá yẹ pé ìgbéraga ló bá mú wa sínú ìpọ́njú a nílò ọlọ́run kí a ronúpọ̀ àdàkúrò nú àwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ìgbéraga wọ̀nyí kí a sì wá láti láti rẹ ara wa sílẹ̀ láti dàgbà nínú ìrẹra ẹni sílẹ̀ kí a sì béèrè fún oore ọ̀fẹ́ pẹ̀lú pẹ̀lú pẹ̀lú pẹ̀lú nǹkan tí mo lè pè ní pẹ̀lú ọpẹ́ sí Ọlọ́run ibi tí ìyẹn dé dúró òun nìyẹn. Èyí tó tẹ̀síwájú òun ni èyí tó tẹ̀lé ní tí a máa kọ́ lónìí ní kókó òun ni wípé ìpọ́njú ó jẹ́ ẹ̀rí wípé àwọn ìjà ẹ̀mí wà wípé ogun ẹ̀mí wà ìpọ́njú ó jẹ́ ẹ̀rí tó dájú wípé nǹkan tí à ń pè ní ogun tẹ̀mí ó wà ẹ̀rí ẹ̀kẹ́ hallelujah gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì a ń láti mọ̀ wípé ogun kan wà ní ogun tẹ̀mí èyí tó yẹ pé ó wà láàrin ọlọ́run àti èyí tó jẹ́ ọ̀tá èyí tó yà ń pè ní sátánì a sì gbọ́dọ̀ kọ́ láti mọ àwọn àkókò tí ìpọ́njú bá dé ń gbà mí wípé ó lè jẹ́ àwọn àwọn ìjà tẹ̀mí eh, tó jẹ́ pé nípasẹ̀ rírẹni nínú àdúrà nípasẹ̀ eh, you know nípasẹ̀ nǹkan tó ń pè ní confusion ìyẹn ni ìdàrúdàpọ̀ nípasẹ̀ ìpíníyà àbí you know kí gbogbo ẹ̀ bá ń tí gbogbo ẹ̀ tó ń pín yẹlẹyẹlẹ nípa ìpín yẹlẹyẹlẹ àti nípa nǹkan tí à ń pè ní spiritual oppression ìyẹn ni ìpọ́njú ìyẹn ni ìpọ́njú tẹ̀mí àwọn nǹkan wọ̀nyí ń fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ wípé ogun tẹ̀mí wà ìjà tẹ̀mí wà ó ṣeé ṣe kéèyàn wọnú wàhálà kan nítorí pé ẹ̀mí èṣù tó ń bá tó ń bá tó ń tako ìfẹ́ Ọlọ́run nínú ayé ènìyàn tó ń ó lè ó lè jẹ́ ó lè jẹ́ ìpọ́njú ó lè já sí ìpọ́njú fún ènìyàn kan ẹ̀rí nǹkan tí bíbélì sọ nínú ìṣe nínú ìwé Éfésù ìwé Éfésù orí ìkẹfà ìwé fésù orí kẹfà láti ẹsẹ̀ kọkànlá sí ẹsẹ̀ ìkejìdínlógún ìwé fésù orí kẹfà láti ẹsẹ̀ ìkọkànlá sí ẹsẹ̀ ìkejìdínlógún ẹ wo nǹkan tọrọ Ọlọ́run sọ ń bẹ ó ní ó ní ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀ kí ẹ sì lè kọjú ìjà sí àrékérekè èṣù nítorí pé kì í ṣe ẹ̀jẹ̀ tàbí ẹran ara là ń báji ìjàkadì ṣùgbọ́n àwọn ìjòyè àwọn ọlọ́lá àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí àti àwọn ẹ̀mí búburú ti ojú ọ̀run nítorí náà ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀ kí ẹ̀yin kí ó lè dúró tiiri sí ọjọ́ ibi nítorí nígbà tí ẹ̀yin bá sì ti ṣe ohun gbogbo tán kí ẹ sì dúró ibi tí màá fẹ́ dúró dá ọ̀rọ̀ yẹn dúró sí ònìyàn ó tẹ̀síwájú ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ yìí pé ọjọ́ ibi máa ń dé nígbà míì èyí tá a lè pè ní ìpọ́njú ní àkókò ìpọ́njú nígbà tí èṣù tó bá ń tó bá ń bá ọlọ́run jà tó bá ń bá ọlọ́run jàjàkadì nínú ayé wa tó ń tako ìfẹ́ ọlọ́run nínú ayé wa ó lè jẹ́ ogun èṣù òun ló fa ìpọ́njú sínú ayé ènìyàn kí la láti gbọdọ̀ ṣe lákòókò náà ni wípé ká dúró tiri nínú ọlọ́run ká dúró bíbélì wípé ó ní ẹja alágbára nínú olúwa àti ní gbogbo ipá agbára rẹ̀ ó ní ká gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀. Gbogbo ìhámọ́ra yìí ó sì ń jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo ìhámọ́ra yìí ó ń sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run, ó ń sọ nípa àdúrà, ó ń sọ nípa títẹ̀lé, títẹ̀lé, dídàbí Kristi Jesu láìní kọ ọ̀rọ̀ Ọlọ́run, láìní kọ̀ sí, sí, sílẹ̀. Ẹ ké hallelujah. Ẹ̀, ibi tí a máa bá ọ̀rọ̀ yìí, tí a máa dúró sí òun lónìí lórí ọ̀rọ̀ yìí, òun nìyẹn. Mo fẹ́ pe àkíyèsí wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run sí àdúrà wípé àdúrà ń bo ó jẹ́ agbára fún wa láti lè bọ́ Ọlọ́run sọ̀rọ̀ àti pàápàá ó jẹ́ agbára fún wa láti lè borí gbogbo àrékérekè èṣù láti lè borí gbogbo ìjà òkùnkùn lórí ayé wa pàápàá èyí tó jẹ́ pé ó lè ṣe kíni o tó mú ìpọ́njú tó mú wa inú ayé ènìyàn kan tó mú ìpọ́njú wọnú ẹbí tó mú ìpọ́njú wọnú okòwò tó mú ìpọ́njú wọnú ayé ọmọ tó mú ìpọ́njú wọnú ayé ọkọ àbí ayé ìyàwó tó mú ìpọ́njú wọnú ayé ọ̀rẹ́ ẹni tó yẹ pé àwọn tí a fẹ́ràn tó mú ìpọ́njú wọnú ayé wọn mo bá dè dúró ti rí náà pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà àmọ́ mo gbàgbọ́ pé ogun náà yóò ṣẹ ó sì bọ́ kúrò nínú ìpọ́njú náà ó sì di aláyọ̀ ní orúkọ Jésù Kristi ìwọ tí ò ń gbọ́ mi bóyá ò fẹ́ ẹ̀bẹ̀ àdúrà ni àbí ò ń fẹ́ ọ̀rọ̀ ìmọ̀ràn o lè pè mí sí orí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ lórúkọ Jésù Kristi a ó tún máa pàdé ẹ jẹ́ ká gbàdúrà àjíǹde àti ìyá gbé ga adúpẹ́ torí pé ẹ ti bá a sọ̀rọ̀ yín àti apàápẹ́ ti tú àṣírí sátani fún wa lónìí yìí ọlọ́run gba ọpẹ́ wa ǹjẹ́ bí a ti ṣe máa gbàdúrà àti bí a ti ṣe gbọ́ ọ̀rọ̀ yín ọlọ́run a fẹ́ kẹ́ ẹ sọ wá di alágbára kẹ́ ẹ fún wa ní orí ọ̀fẹ́ láti lè ṣe ọ̀rọ̀ yín kẹ́ ẹ sì jẹ́ kí ọ̀rọ̀ wa kó já sí èrè adúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní orúkọ jésù kristi olúwa wa àmín jésù ní olúwa ó dàbọ̀.